ندعو إلى التوحيد طول حياتنا في كل حين الخفاء والمشهد ونحارب الشرك الخبيث وأهله حربا ضروسا باللسان وبالشديد وكذلك البدع الخبيثة كلها نقضي عليها دون باب المسجد هذه طريقتنا وهذا نهجنا فعلى ما أنتم دوننا بالمرصد Lima tábù àrùn náà wá táyì mi lùnà ká àrùnàná. Jìnnà bìrọ̀ yìí lè àfi ìdásí mú fún síbí. واعلم بأن من اهتدى بمحمد سيناله كيد العزاة الحسد سيناله كيد الهوان المرسلين فاصبر عليه وكن براسك واثقا هذا الطريق إلى الهدى والسؤدد الدين قال الله قال رسوله الدين قال الله قال رسوله وما بدين الله أمر المنجد والله في الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله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 فإن أحسن الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته Adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ìtúnṣe fún òun ló pa wá láṣẹ ìpé kí a máa dúpẹ́ fún òun. Orin tó ga jù tí ọlọ́wọ́ ọba ṣe fún èmi àti ẹ̀yin, òun náà ni pé ọlọ́wọ́ ọba ṣe wá ní mùsùlùmí. Àìní jẹ́ mùsùlùmí náà, ọlọ́mọdé tí ó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ kọ̀ọ̀kan wa, àbẹ̀lọ́run kọ́lọ̀ kópa wá lẹ́ni tí a jẹ́ mùsùlùmí ọlọ́run tó ṣe wá lẹ́ni àjọ náà pẹ̀lú sábàbí ìsìláàmù àdúgbẹ́ ìṣàkàbálẹ̀ tí ọlọ́run ọba ṣe sí àgbègbè yìí àlékún ìṣàkàbálẹ̀ tí ọlọ́run ọba ṣe sí àgbègbè yìí gbogbo àwọn àyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ Ọlọ́run kọ́lá wà fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀. Adúpẹ́ àlàáfíà èyí tí Ọlọ́run ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa. Ọlọ́run kó ṣe àlékún àlàáfíà ẹnìkọ̀ọ̀kan wa. Gbogbo àwọn tí ó dá láàáfíà, Ọlọ́run tó bá fún wa ní àlàáfíà. Gbogbo àwọn ọ̀rẹ́ tó kù, wọ́n bẹ ní abẹ́ àwọn orin yìí tí ọlọ́run bá kó dé kí àwọn onílé òwúlò fún wa àwọn tó tún kù dáàbò ọlọ́pọ̀lọ́ kó sí fún wa ọlọ́pọ̀lọ́ kó sí fún wa gbogbo ẹ̀ kọ́lọ́ bí a fi rí ìlú ọlọ́run wọ́n lè parí ìlú ọlọ́run Ẹ̀sìnì wa òní ọ̀fẹ́lọ́ ọ̀kọ́lọ́ ẹni tí máa bá wọn sọ, láti ẹ̀mọ̀ gbọ́ ọlọ́run fún ní àmọ̀yọ́ ọ̀rọ̀ náà àtẹ̀lé àti ọlọ́run tí ọ̀rọ̀ náà ọjọ́ ṣèwá ní àǹfààní ní àná tẹ̀sílì wa ó ń sàlàyé fún wa nínú súnrọ́tù ìgbòdì òun náà ni tẹ̀sílì àṣẹ lánàá ó ń sàlàyé fún wa láti di àyà àyà èdè èdè sẹ́mù àyà èdè sẹ́mù náà èdè èdè. ولأن أفضل تفسير لنا ولأن قال يا قوم أرأيتم قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي شعيب عليه الصلاة والسلام ó sọ fún àwọn èèyàn rẹ̀ pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí ẹ bá ní áńsà ẹni mú wá ẹ̀fún mi ní áńsà tó bá jẹ́ pé mò ń bẹ àlàábà ìjìnà tí ó rìnrìn ọlọ́run ọba tó dẹ̀ jẹ́ pé ọlọ́run ọba yìí ó fún mi ní àṣìkì táṣìkì náà jẹ́ èyí tó gbáyé tó sì jẹ́ tó jẹ́ sí àbáàmì wà máa uridu an ukhalifakum ila ma anhaakum anhu tí álùmí dẹ̀ jẹ́ ẹni tí ó máa gbèrò láti jẹ́ pé kó tapò yìí lọ síbi nǹkan tó jẹ́ wípé ó ní kẹ́ ẹ má sí oníkí ẹ má ṣe

gòǹgẹ́ kébì náà ṣe gòǹgẹ́ tí mo lè rán lọ́wọ́ ọba fi ìṣẹ̀lẹ̀ àyàfi pẹ̀lú ìgbòjì ọlọ́run. Àdáyé ọba yìí ni mo gbára lé ọ̀dọ́ ìjọ́ ìmọ̀ kẹ́mi ìwà àlámà yìí. ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم Ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ òkú yìí lọ́pàpàá, ẹ má jẹ́ owó gbàgbé lọ síbi èyí tí mo fẹ́ sọ ìṣùkọ́ kí ẹ má jẹ́ kọjá wípé ìkórìíra mi àìfẹ́ràn mi ìbámisọ̀tà ọ̀rọ̀mẹ́jọ tí lè lọ sí ní lèdí pé yọ kẹwàá mọ́ ní ìgbàgbọ́ sí ní lèdí pé yọ wà tó wá ṣẹlẹ̀ sí ní irú nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ìgbà náà. Irú parẹ́ tọ́lá ń pa àwọn ìlú rẹ̀ pẹ̀lú àbí àwọn èèyàn kúrù ìtọ́jẹ́ ẹgbẹ́ ó fi atẹ́kù pa wọ́n rẹ́ àbí àwọn èèyàn sọ́ọ́lìrù ètò fi ariwo àrá tó pa Àwọn èèyàn Yúùsù ti parẹ́ tí wọn náà kò ṣe àsìkò tó jìnà fún ní ọlọ́wọ́ bá ń tẹ̀pá wọn pẹ̀lú pé ó dojú wọn lé ó lẹ̀ tó fún tàbí واستغفروا ربكم ثم توبوا إليه. ẹwà polítìkì lọ́dọ̀ ọlọ́run ọba yín ẹ̀jẹ̀ sẹ́rí lọ síbi tọ́lọ́run ọba yín ní kẹ́ máa ṣe. Inna rabbi rahimun Nítorí jẹ́ ọlọ́run ọba mi, ọba aláàánú ni kò fẹ́ tó dé tò nípa àforíjì mi ọba tó máa ń nífẹ̀ẹ́ ìwà àwọn èèyàn tó ti wọ́n padà sọ́dọ̀ ọba tó àti máa ń nífẹ̀ẹ́ ni. Ọ̀lú yá ṣùháìbù máa ń àkùkọ òkà sí ìrọ̀rùn Wọ́n wá sọ wípé ìwọ̀n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń sọ orí òjú wa. Wà iná lánàrọ̀ ọ̀gá bí iná tọ̀ ìfà. Àwa ti yọ pé òun tó lè fi kojú wa. Àdáwúlá wà lókà lárọjà múlá. Kí ni ìbáṣe àwọn ẹbí rẹ ni? tí wọ́n tóbi lọ́dọ̀ wa àbá ti gbìyàn lókò pa wọn. Ìrẹ́ Àwọn bẹ̀rẹ̀ láti àyà ìrìsí. Owó kà fún wọn. أعوذ بالله من الشيطان الرجيم قال يا قوم أرهطين أعز عليكم من الله واتخذتموه واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة وأصبحوا في جاريهم جاثمين اللهم بارك او صلي فيها من سوره القران الكريم àyà 92. Àlọ́bìṣọ́ àìrò, ó fẹ́ dá àwọn ènìyàn rẹ̀ lóhùn pẹ̀lú àwọn kátàwọn èèyàn rẹ̀ tí wọ́n sọ. Wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó dájára tí àdábì ṣùgbọ́n tí a bá wo ọ̀rọ̀ bí ṣúwájú gẹ̀ẹ́bì dáwọn lónìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì ń bẹ̀rẹ̀ ìkàlórí àwọn tí ó ṣe pàtàkì owó so àwọn ọ̀gẹ́ tí wọ́n sọ nípa ṣùgbọ́n kò bá wọn jàbí so wọ́n ní àwọn ọ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó bá ń sọ yìí ó sì mọ̀ pé ìrọ́nà wọn pa torí ẹ̀ òfin ọlẹ́sìn wọ́n ti lọ rí pé ọmọ pé òòrùn lágbára láti fi bá wa jà ọ̀sọ̀ wípé ẹ̀ẹ̀tọ́ mẹ́rin ní ìbànújẹ́ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú ọ̀sọ̀ mẹ́rin tó ọ̀rọ̀ fún wọn bá wọn jà lẹ́yìn wá gbà náà èyí tí wọ́n wá àwọn ẹbí rẹ̀ ni àbá fi bẹ̀rẹ̀ lókò ìyẹn ló fèjì èyí wọ́n sọ láti wípẹ́ ẹ̀ẹ́sẹ̀ ni a bí ìrọ̀lọ́ wa ọ̀sọ̀rọ̀ sí gbogbo mọ̀sọ̀rọ̀ náà ń pa ṣùgbọ́n wá sọ fún wa ìṣẹ́ ẹ̀kọ́ ni máa dẹ́rù bàyàn kan ní pé àbá fi bẹ̀rẹ̀ lókò ẹ̀ẹ́ Oníkọ́lá. Àlàyá bá omi àwọn àti àásù àláìkọ́nù ìyàwó. Ó tún bá wọn sọ̀rọ̀ wípé ẹ̀yẹ ìyá mi. Àwọn kan náà wà fáà wá ní ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tó láìkì àwọn kan sọ bẹ́ẹ̀. Àwọn kan sọ rí gbé ara ọ̀rọ̀ yẹn ò láìkì ọ̀rọ̀ tó bá wọn sọ yìí àwọn kan sọ wípé ó tún pè wọ́n ni ó tún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ni àwọn kan lè sọ wípé ọ̀rọ̀ yìí o kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ó ti kú òdìdí wọn bá wọn sọ̀rọ̀ pẹ̀lú líńdẹ́ǹsì ọwọ́ agbé wọn lọ sí ibi ṣídà ìgbẹ̀rẹ̀ tẹ́mọ̀tẹ́ìdá ó ní ẹ̀yẹ èèyàn ní àrá ti ṣe àwọn ẹbí mi àájú àlẹ́ ìkan ní àwọ̀ àtàwọn ni wọ́n wá lápàálé àwọn ni wọ́n níyì lọ́dọ̀ ìjọlọ́dọ̀ ẹbí tẹ́bí lẹ́wọ̀ àkàfẹ́ tẹ́bí wa sọ wípé torí ẹ̀ òlẹ̀ fi wá ń sọ pé ẹgbẹ́ máa sọ pé ẹ̀rí lẹ́ẹ̀dógún kò bẹ̀rù wọn yẹ ẹni bá bẹ̀rù òkò ẹgbẹ́ yóò máa bẹ̀rù pèsè ni mo wá dídé débi fẹ́ ilẹ̀ mi tó kó náà ni sọ kí mo láàmà ẹgbẹ́ ọ̀bẹ̀rú wọn rárá ọ̀bẹ̀rú wọn rárá àìbẹ̀rú wọn yẹ tó sọ̀rọ̀ yẹ jáde dáa sọ̀rọ̀ ṣùgbọ́n náà ó sì tún ṣe wọn wọn pẹ̀lú ṣé àwọn ni wọ́n wà jẹ́ ẹni tó ní ìjọ lọ́rùn lọ́dọ̀ yìí sọ ọ̀sọ̀ bá ń fún wa náà. wà á tàbá lẹ́kùn wà rọ́ àtúntò èdè ìyá. So, wọ́n ní àwọn afá wa, wọ́n ní kọ̀jọ ní pé àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run tí wọ́n ti ṣíwájú tó ọkọ̀ sọ wípé bèèrè jèmi lọ ẹ̀lú ẹgbẹ́ kàtí ànábí ọlọ́run bèèrè ó yẹ kẹ́yẹ̀ tó tóbi ṣùgbọ́n kára rẹ̀ sí bàbá ní pé ìwọ gẹ́gẹ́ iṣẹ́ ní jù lọ́dọ̀ wa ẹgbẹ́ náà sọ mú láti ní ẹbí àdúrà ọjọ́ ọkọ̀ lọ pé àwọn ẹbí ìdìbò ní ìdòmí Èdè tó wọ́n bá gbé jìgẹ̀ láàrin kan tí mo jẹ́ kí ní àdájí ọlọ́run, ọ̀sọ́bẹ́, ọlọ́run nìkan ọ̀rọ̀lẹ́ sí ní ọ̀rọ̀ náà ni owó ti ṣùgbọ́n tó tọ́wọ́ àjọ́jí ọlọ́run ọba òun ìrírí mara wọn. Ọlọ́run nìkan ọ̀rọ̀ náà ni wọ́n gbé ní ìtòkùn. Ó Ọlọ́run ọba wàtàkọ́ túnmú ìpínlẹ̀ ọlọ́bọ́lọ́run ọba. Sọ nítorí pé ẹ̀ka ànábìtọ́lọ́run ọba rẹ̀ ti ń sí wàtàkọ́ túnmú ẹ̀dẹ̀rọ sọlọ́run ọba bí wàrọ́ àpò ẹni tẹ́ jù sẹ́yìn. Sọ̀rọ̀ ọlọ́run ọba sẹ́yìn ìtún ẹni pé látùbà lúnà bíbà ẹ̀wọ́lì pẹ̀lú náà ẹ̀wọ́lì pẹ̀lú náà ẹbí ilẹ̀ wá ń wọ́lì pẹ̀lú ẹ̀ẹ́dẹ́ ní àwọn wọ́lì pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ àyẹ̀ ọ̀rọ̀ bẹ̀rù bọ́ jẹ́ ìrìn yá ọ̀rọ̀ àyẹ̀ ọ̀rọ̀ bẹ̀rù pé tí ẹ bá sọ náà ìbá ti gán wájú wọn sọ ẹwà lọ sọ ọlọ́run ìtàkọ̀sùn ẹ̀sọ ọlọ́run yìí Ìgbẹ́ màbí ni ìtàkọ̀nà. Òun náà ni pé yóò máa wà ìsọ̀ ìlú rà. Wà tákọ̀nà lọ́rú ìbẹ̀rọ̀ ìmá ọ̀rẹ́ ìjà. Ọlọ́run ọba sọ àmẹ́bí ìbọ̀rọ̀ yìí mo ti ọ̀rẹ́. So ìsọ̀ ìlú rà ni ọlọ́run ọba fún ìdìbí. Ìwọ̀n fún ìdí ẹlẹ́gẹ̀ẹ́jì ẹ̀, òun náà ni wà rọ́ àkún ẹjọ́ ọlọ́run ọba fẹ́yìn. Sòtítọ́ ọlọ́wọ́ bá sẹ́yìn òun náà ni pé látùbà lóòrùn ẹ̀jẹ̀ ìtọ́ka ọlọ́run ọba sí. Sòrẹ́ ìgbà náà bẹ́ẹ̀ tí wá ju ọlọ́run ọba sẹ́yìn yìí, ọwá ń sọ fún wa wípé zìhìrì ìjà àwọn tó ń jẹ́ wọn fà wá. Wọ́n sọ fún wa wípé kẹ́mọ́tò zìhìrì ìjà náà sábà ibi tó ti wá òun náà ní bọ́hárù ẹ̀yìn so kẹ́yìn bá dẹ́wà ọyẹ kó jẹ́ bọ̀hárì jù òun ẹ̀ kó jẹ́ ọyẹ kó jẹ́ kí ní ọ̀hárì jù òun ní oúnjẹ tí ó jẹ́ ṣùgbọ́n wọ́n wá sọ ní kí ní ọ̀hárì jù tó bí àwọn alágbáwá ni wọ́n ti máa ń pè ní ẹ̀kọ́ ìlú fi jẹ́ ń gbé tàbá ń kọ́ àbísmú àdìbòsù nígbà tàbá ń kọ́ wọ́n máa sọ fún wa wípé gáàrù tó bá gba ṣẹ́gà òun là máa mú wá tásùpọ̀ mọ́ tí wọ́n bá ti mú nǹkan bí ti dáàbò àárín ó ìtààdì ó ní ìpìlẹ̀ tí wọ́n wà á sọ fún wa wípé àwọn ọ̀rọ̀ kan wá nínú lárúbáwá o tó jẹ́ wípé bá àti bá ní ẹ̀yìn òkú yìí. Sọ àwọn tó àwọn ìbálẹ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ wọ́n wà ní pé ń pè é ìgbà bàbá ẹ̀mí lárúbáwá. Ẹni kan bá wá láti ìlú tó wọ́n pè ní àdìrọ̀rí jù wọ́n mú ẹyọ kẹ́lẹ̀ fún ní àdìrọ̀rí jù orí ọjọ́ mú mẹ́lẹ̀ pé jílẹ̀ àdìrọ̀rí jù ṣàfihàn ní àwọn kan wá pọ̀rọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ wípé tó bá ti wá àwọn kankan máa ń tẹ̀lé sí àwọn àsọ pé àwọn ilé ìkíni wá ó sàmáà sí ọ̀dọ̀ wọn bá òṣèlú. Irú ẹ̀ náà rí pé méje lọ gbá wá tẹ́lá ọgbẹ́ nǹkan kan dọ́ọ̀rù ní wọ́n fẹ́ sàfihàn ìṣù dọ́ọ̀rù yẹn wọ́n wà fún dọ́ọ̀ yẹn ní ẹ̀sùn yóò wà jẹ́ kí ni ó òun náà ní nǹkan tí a fi sẹ́yìn ó kàn jẹ́ tàùkìdì fún wàrọ̀ àbúrú á ní àná náà jẹ́ sọ pàtàkì mú ó fi hàn wàrọ̀ àbúrú ìlúmìnira ní nǹkan tó jẹ́ wípé wọ́n gbéjú sí ẹ̀yìn sọ nǹkan tó jẹ́ wípé wọ́n gbéjú sí ẹ̀yìn ó tún síbi di pé bí wọ́n ti gbéjú lẹ́yìn ẹ̀ òṣìkọjá àlàyé wọn kà sọ́rọ́ ó ní ẹ̀sọ́rọ́ ẹgbẹ́ ọlọ́run ọba kẹ́ẹ̀ṣe ìkéwọ́ ọlọ́run ẹni jẹ́ náà Ọlọ́run ọba tó jẹ́ wípé iná rọ́bí dájúdájú ọlọ́run ọba mi. Ọba tó mọ̀ kàyẹ́ ẹlẹ́mi kòkòtẹ́gbì. ọmọ ọmọdé ìgbì ẹ̀yìn wá ṣe bí ẹni tí ẹ̀ẹ̀ka sí wọ́n ráwo gbogbo bí àbá ti ti sẹ́yìn ṣé ìrànwọ́ bẹ̀ máa ẹ̀wọ́ bẹ̀ tó ìdí àbá ti ti sẹ́yìn èèyàn òkú bẹ̀ máa èèyàn kan kẹyẹ sí nìyẹn èèyàn ọ̀gbà pé nǹkan yẹn fi tí ó oní nǹkan tẹ́lẹ̀ àfi máa ó yí tó lọ́tara bẹ́ẹ̀ ọmọdé ọlọ́run ọba yìí ọba fẹ́ sún gbogbo tí ẹ ní ọ̀pá máa fún ọmọ gbogbo rẹ̀ bàbá rẹ̀ tí ó ta ní lẹ́sìn lórí rẹ̀ ó mà lọ́lọ́run ọba tó máa gbogbo ní gbogbo nǹkan gbogbo jọba rí kọ́ máa kéèyàn jẹ́ òun máa wà lẹ́yìn ọlọ́run àgbọ́dọ̀ máa ti ọlọ́run ọba sẹ́yìn tí àwọn èèyàn sọ àìbò wọ́n ti ti ọlọ́run ọba sẹ́yìn tí wọ́n rẹ̀ sọ́lọ́run gbogbo ẹjọ́ bá ti jẹ́ pé àti ọlọ́run ọba ó jù sẹ́yìn òló irú ẹni bẹ́ẹ̀ ìyàtọ̀ lágbára òjò máa fẹ̀kú rẹ̀ tó gbọ́ ọlọ́run ọba mọ́ gbogbo jíjẹ ọmọ àwọn jíjẹ ẹni pé ọlọ́run ọba ń sẹ́lẹ̀ sàn ọlọ́ọ̀mọ tàbí ní ọmọ gbogbo lẹ́yìn tó ti gbó sí ní orílẹ̀ èdè ìgbà àtàyà lẹ́sàn lórí iṣẹ́ náà ẹ̀rí àwọn àtẹ́bí ọlọ́run ti bẹ̀rù táwọn èèyàn wọn bá ń dùn gbogbo wọn wọn wọ́n yẹ ti jú láti sọ òdodo nínú gbogbo owó sọ òdodo wọ́n bá máa dùn gbogbo wọn wọn. sọ àìbá ìgbẹ́ nípa àwọn akẹ̀tẹ̀ rí wọ́n lọ jùmú nǹkan tí ó tó kàn wọ́n sọ̀rọ̀ ẹbí ẹbí wọ́n rí jẹ́ òdòdó tó tóbi wọ́n sọ̀rọ̀ ẹbí ẹbí ní ọjà fi rẹ̀ lóko òdòdó ní ẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ lórí sínú ìgbà tó gbé wa àwọn kan yìí ọ̀sọ̀ fún àwọn ilé ìgbìmọ̀ àríkà sí nípa wa nípa tó mọ̀ ọmọ ìgbà tó ń sọ ويا قوم اعملوا على مكانتكم إني عامل lẹ́wọ́n àgbàdá ọwọ́ ń sọ fún àwọn tó tẹ́rí ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí olúwàyà àkáwùmí ẹ̀rí tó pàdàbá ní sọ̀rọ̀ báyìí ó pè wàyà àkáwùmí wàyà àkáwùmí oníbà àwọn àfikún ọmọ lé kí àwọn èèyàn yìí tó lè bá àtẹ̀tí gbọ́rọ̀ rẹ̀ tòtò tó lè bá sọ pé ẹ̀yìn èèyàn mi ẹ̀yìn èèyàn mi ọyẹ káàkiri èèyàn rẹ̀ náà gbọ́ ìjọba fẹ́ sọ àwọn ọ̀rọ̀ rẹ̀ ó lẹ̀ ń so mọ́ra wọn ìlú ẹ máa ń ẹ̀mà ìjọba rọ̀ ìlọ́run ẹ̀rọ sí Àlámáyàtàmákàmì tàbí. Ìjọ̀nà wọn bá oníṣòro ilé ìṣòro oríṣòro. Tó kí àǹfààní bá ṣe inú ayàtà kàfẹ́ yìí, wọ́n ní lílò tí wọ́n ń lo pípé yá yá yá obìnrin ṣe kàmíjì tó ga fún àwọn èèyàn rẹ̀ fún ẹjọba tó ń lẹ́yìn náà a rí àṣẹ níbẹ̀ àṣẹ ìdẹ́rùbà àṣẹ ìṣèléríyà a rí níbẹ̀. lẹ́yìn náà wọ́n sọ fún ààrẹ bá ti kú sórí kúfúrú ìlú ẹni bẹ́ẹ̀ ẹ̀yìn àdójútì ẹ̀yìn àdójútì nìyí nígbà náà tún rí pé ó lo àlùmọ̀jà rọ́ọ̀t kí náà ń pè ní àlùmọ̀jà rọ́ọ̀t òun náà ní pé ká lo ọ̀rọ̀ bákan kan náà méjì lólò ó lo alákọ̀ọ́kọ́ ìmọ̀lú aláàmàkáná ti kú ìlú àmì ó lo ìjà rọ́ọ̀t ọjọ́gbọ́rọ̀ yẹn kẹ́gbẹ̀ ara wọn wà ní tẹ́kìbú ìlú máa fún rọ̀kì ó gbé sí ẹgbẹ̀ ara wọn so ọ̀rọ̀ yìí tàbá gbọ́ sí bí ara wọn imájú kí ní olè ronú dáadáa so tàbá ń ara wọn èmi àtẹ̀yìn so tí a ń gbé wá pé ẹnìkan wà lórí ìrònú a máa ń pé àwọn ọ̀rọ̀ wa mẹ́sì ọ̀rọ̀ tí ò sí èméjì bẹ́ẹ̀ àwọn àti ìbàrẹ́gbé èméjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ pé àwọn èyí ni máa wà ní gbáwọ̀ èyí ni wọ́n parọ́ ní ẹ̀mọ̀ ara ohun òkọ́ ló parọ́ ohun ẹni tí àbòjá ojú tí ó wà bá àwọn ẹ̀kí bọ̀ wà bá òkọ́ ní àyàn wà ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا برحمة منا Ọlọ́run bá jọ láàrin yá, ó wá ń ṣàlàyé fún wa wípé bàbá máa já àmùnà àjọ̀fà wípé tí ó bẹ̀rẹ̀ ẹ̀rùn òun náà ni àkọ̀lọ́ ìgbà tí ìta fi kádàrà tó ní káàfẹ́ mú ṣẹ ọlọ́run tí láti àtàwọn tó ṣe wí pé wọ́n nígbàgbọ́ pẹ̀lú ṣọ́ ààrẹ̀bù ìrọ̀ àmàtẹ̀lú rẹ̀ ọlọ́run ọba ní àánú tí ń bẹ lọ́dọ̀ wa láti là wọ́n akágbá wípé kúrò náà kọ parí pẹ̀lú ṣùgbọ́n àwọn àyíkàdé náà sọ kí wọ́n sílẹ̀ wà ápọ̀lá sí ìlàbí iná bọ́lá ni wà ápọ̀lá sí ìlàbí iná bọ́lá mú sọ ilẹ̀ ọ̀rọ̀ ariwo ariwo láti sánmà ọwá gbá àwọn tí wọ́n sàbòsí ọgbà wọn tó ọgbà bẹ́ ariwo lè ààrà ní ọmọ jẹ́ ìṣẹ́ ọ̀rọ̀bàrà tó kẹ́ sí èrè wọn ìgbèrè ìrọ̀pàá wọn Àjọ̀gbọ́n orílẹ̀-èdè ọ̀sẹ̀ náà, ọlọ́run ọba sọ́nà sọ́tọ̀ àárọ̀ gbogbo àwọn ayà ní ara máa gbà padà pàápàá láti ọmọ ògbó ti sàkó ara ti pa wọn rẹ tó nù pàápàá láti ọmọ ìrà ọ̀rọ̀ yìí ọlọ́run ní ilẹ̀ nílé ọ̀sẹ̀ rẹ̀ so lára pípa wọn rẹ òun ni jẹ́jì ni o ilẹ̀ mímí wà lára pípa wọn rẹ ilẹ̀ nínú ọmọ máa nínú ṣúwàtí ṣùgbọ́n àyà 189 ìyẹ̀ló kẹwàá jù oníta àkọ́dá hún àdá omi ìlú ńlá ìnáwó kàánà àdá omi àmì ọlọ́run ọba ní ìyà ó gbá wọn mú ìyà ó máa gbòòrò sí ògbòrà tẹ ẹ bá wà nínú ilé yóò máa gbóná wọn yìí tẹ ẹ bá tún jáde síta yóò máa gbóná wọn yìí gbogbo òní ẹ ó gbóná yìí àyè kan wá wà ọlọ́run ọba ọwọ́ á ní kí àyè náà ó ní bòjì ló ń láti máa ń pè ní nínú àyẹ̀wá ní bòjì ẹnìkan lọ́kọ́kọ́ wọ àyẹ̀ ó rí pé à gbogbo olóngbó náà ìdí nìkan ló wà lóṣìṣẹ́ àmì náà wà ń wọlé jù wọlé jù gbogbo àwọn tí wọ́n mọ̀ pé lùgbóná gbogbo àwọn tó ṣe kìfèrí sí ṣòháyìí gbogbo wọn bá lọ ẹ́yá òyìn wọn ń sàlọ̀ sí di àwòrán gbogbo wọn wá wà bẹ̀ àwọn olùsọjọ́ àwọn fúnjẹ tí nìkan sọjọ́ pé seven days òun tó wọn gbé wà ní nǹkan ní seven days tí wọn ní káyìí kò gbọ́dọ̀ ju àsìkò tí ò ní pẹ́ lọ láàrin ọjọ́ kan tó lẹ́tàrà bẹ́ẹ̀ gbogbo wa ń sá lọ sí di gbogbo àwọn tọ́lọ̀ bá fẹ́ parẹ́ ọ̀pọ̀ bí ẹ̀sẹ̀ bá yìí so ṣùgbọ́n níbi yìí tí à ń ká lọ́wọ́lọ́wọ́ yìí owó ìsàmúlé ìlú ìṣẹ̀lẹ̀ ọ̀dọ̀ wọn pé tẹ̀lé ah, àwọn afẹ́ láti أخذت الذين ظلموا الصيحة Ariwo àwọn olóògbé. Alákọ̀ọ́kọ́ òun náà ni gbé gbòòjì ọ̀sẹ̀ yọ̀. Gbogbo wọn kọ́ sí abẹ́ ìwọ́n lọ́tẹ̀lé àrùn ìwọ́n lọ́tẹ̀lé àṣọyí àṣọ. Ọwà níwájú ọya ọ̀kẹ́ sábẹ̀ Yorùbá wà nínú ayàtàǹkà. Sọ́nà ayàtàǹkà lè pé wọ́n lè ṣe ẹ̀kan mọ́ 91. Ẹwà rí pé ẹ máa ṣe mara wọn ìlọ̀kan lọ́dún àrọ́kùnrin. Bàbá kọ́ fàákọ̀ọ́dá tí ó mọ́rù àjìká ilẹ̀ mímí ọwá dáwọn mú. Ẹlẹ́wà ní kí ni ọwọ́ fà á ti bá ohun Ẹgbẹ́ ìgbẹ́ tó kí mú dáàrí ní màdíkí ni ọ ìyá mi. so títà wọ́n ti jọba so ìlú mú olùkọ́ wà ní ìjọba gbogbo wọn wá di ẹni tó dojú bolẹ̀ tí ó lè dìde mọ́ tí ọba á sí bá wù tí mo lè gbéra mo ti kú ọ̀rọ̀ ìyẹn sọ gbogbo náà ẹni tí ò lè bẹ̀rẹ̀ àmọ́. tó eléyìí òun náà ni wọ́n ti àlàyé ẹ̀ fún wa nípa àwọn èèyàn ṣùgbọ́n ọ̀rọ̀ kan wá ń bẹ ẹjọ́ amáka máyà amákàríkà àtúmọ̀ rẹ̀. àwọn àmàṣọ àìbù àsọkùn àwọn pé wọ́n fi ìgbẹ̀ tó ń pèrè kí wọ́n àlẹ̀ àìkà. Àwọn èèyàn kan wá máa ń sọ wípé à ọ̀tọ̀ ní àwọn fámílì ìṣò àìdì. Àṣà àwọn tí wọ́n ti di àìkà wọ́n ti pe gbogbo àwọn òṣìṣẹ́ nírọ́ gbogbo òṣìṣẹ́ ló ti dín ní owó ọjọ́ pẹ̀lú. Òṣìṣẹ́ kan lọ́wọ́ máa ń ṣe wọn ṣùgbọ́n bá ti tẹ́lì kan ní ọ̀pọ̀ ọ̀pọ̀ láàbò. Ìrọ̀pọ̀lá máa ń ṣù كذبت عاد المرسلين أني عاد كذبت عاد المرسلين عاد أوبي àwọn ní àti gbogbo àwọn ànẹ́bí ọ̀rọ̀ ẹgbẹ́ sọ mẹ́lúwà àti tí òbìnrin múlẹ̀ o wọ́n ní bí pàdé wà lọ́dọ̀ ṣùgbọ́n àìbù kò sọ wípé kí lọ ọmọ àyà wọn ti dá ìjọ ṣùgbọ́n ẹ̀kọ́ ọ̀rọ̀ ìyẹn mélòó ẹgbẹ́ oṣù aláwọ̀ wọn kọ sí wọn wọn kọ sí abọ́dá àwọn ti fàmú òjòlé mọ́ wọ́n ní tàmúùdù gbogbo wa kí náà sọ wọ́n tẹ àwọn òjíṣẹ́ ńlá. ìrìnkọ́ àrà òun àbúrò Nígbàtí ọmọ àyà wọn sọ nílùú sọ fún wọn pé kẹ́ẹ̀ní bẹ̀rù ọlọ́run ní ẹgbẹ́ ìyá àpàkẹ́ lórí ìjọba. So, Sharon 151. كذبت قوم لوط للمرسلين wọ́n ní àwọn èèyàn lútù náà wọ́n pè gbogbo àwọn òṣìṣẹ́ lórí rọ́. ìrìnwá yàrá òun àbóhùn lóòótọ́ ní aláàtàkùn. nígbà tí ọmọ ìyá wa ló jẹ́ lútù náà ló jẹ́ lútù ló jẹ́ lútù ló pè wọ́n pé tẹ́ẹ̀lì bẹ̀rù

ẹ̀yìn méjèèjì pé olùjẹun fẹ́ẹ̀fẹ́ ìgbàtí sọ́ọ̀lì fẹ́ sọ tó ní làkọ́dí àbẹ̀lẹ́rùsùkọ́ ìgbà látàrọ̀ bí i. Torí ẹ̀kọ́ mẹ́jọ bá mú. Ṣùgbọ́n ẹ̀rí táwọn ìyàmú wọn wọ́n fẹ́ fi kòrá ní wọ́n fẹ́ fi kí ní ó wọ́n fẹ́ fi jọ́ọ̀jì. Ṣùgbọ́n àwọn àbá wọn, kódà tó mú ọ̀gá míwà náà pé tẹ́bá lọ gbogbo ọ̀rọ̀ tí ṣọ́ ìbù sọ ó ti pọ̀ jù gbogbo ti sọ̀rọ̀ ìyàwó aráyí ọgbọ́dúnbà tẹ́bá ká alábẹ̀rẹ̀ tẹ́bá ká pé ó ti pọ̀ jù ó pọ̀ jù gbogbo tẹ́rọ àwọn ànábì ọ̀rọ̀ yóò tẹ́bá lọ kó yọ ọ̀rọ̀ wọn lẹ̀lẹ̀ táwọn fi ṣe dáwà tó méjì ìjọ kan náà ànábì kọ̀ọ̀kan sọ ìjọ kọ̀ọ̀kan ọlọ́mọ ní ó wá lè fún ìjọ ní ló ń kọ méjì wọ́n wá lọ sínú sáfẹ́ méjì àyà èjì sáfẹ́ méjì àyà èjì. Ìrìn àjò àbá sí àti àádùn lè ń ولقد كذب أصحاب الحجر المرسلين. أمي عليك أصحاب الحجر كده يا جماعة كده àwọn tí a bó tún ní àwọn ẹ̀yà tọ́lù ìrìnà ọkùn alọ́kọ̀ mi tó kẹ́ǹdà tó fún alórúkọ mi ẹwà bọ́lọ̀ pé wàjá àti àwọn òṣèwà máa gọ́bílá wú wà ní mọ́ lọ́wọ́ àpapàtàkì tàbíká ọgbọ́n ẹjọ́ pé nínú àwọn èèyàn tí tó àwọn èèyàn lútù náà tó tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá lè mú ọkọ̀ ọlọ́rẹ̀ mélòó ọ̀nà mẹ́rin

tí wọ́n kà fún wa ákàkà átúmọ̀ náà nù. Òun náà ní Sọ́tọ̀ àárọ̀ 85 to 93. Sọ́tọ̀ 85 93. fún wa mẹ́rin, kákàlẹ̀ fún wa ìfẹ́ṣọ́ àìbù dáadáa, kákàlẹ̀ ìdúnà láti àṣà àtẹ̀fẹ̀rẹ̀ torí pé àwọn ọ̀rọ̀ mi wà bẹ́ẹ̀ kò sí nínú odò ọ̀yá. Wà ìlà mẹ́bẹ̀yàn àwọn ọmọ ṣùgbọ́n tó jẹ́ ọmọ ìyá àwọn èèyàn mọ́bíyánù sí àwọn ará mọ́bíyánù. Ọ̀rọ̀ ẹ̀yà bọ́ òbìnrin lẹ́yìn èèyàn ní ọlọ́run ní kẹ́ẹ̀sì. Ẹ̀lọ́wọ́ ọkà mi ìgbólójọ ọ̀pẹ́ ẹjọ́ sí ìbò tó yàtọ̀ Evidence gbé wá bá yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín. Bàbá ogun Òṣùwọ̀n fèèrè, òṣùwọ̀n bá ẹmọ́ fèèrè. Wà látàrí ọ̀sán ni látàrí ṣíyà. Gbogbo ẹ̀tọ́ àwọn èèyàn ẹgbẹ́ ni ọmọ ẹgbẹ́ tí ó máa dìkù fún wa. Wà látàrí oore fún ní jẹ́ bá jẹ́ mú mi ní. Ẹ má wà á lọ máa dúró sójú ọ̀nà ọ̀bẹ̀mà pé àwọn àbọ̀ ìtìwà náà ní ìsìn yọ́n gbọ̀dá wà ìtàn náà ní ìsìn. Ẹ bẹ́ẹ̀ ọmọ dúró ọ̀nà, ọmọ dúró sójú ọ̀nà, má jẹ́ àwọn ìyàlọ́wọ́. Ẹni ògbó mọ́tò wọlé tó bá fún wa lówó. Ah, Ẹ má máa dúró ọ̀nà. Dúró ìlú náà يصدون عن سبيل من آمن oníṣòwò ìdúró gàgẹ́ máa sọ pé ẹ́jì àtẹ́bà fún wa ẹwà máa tèlé ní pé àbámọ́tò jẹ́wà fún àbámọ́tò يصدون عن سبيل الله من آمن به Ẹwà súnmọ́ kẹ́rí àwọn ènìyàn kó lójú ọ̀nà tọ́lọ́wọ́ ọba, ẹ tó fi nítàgbọ́ tọ́lọ́wọ́ ọba, ẹ máa kẹ́rí ẹ kó ọ̀nà tọ́lọ́wọ́. Ẹ máa wá tọ́lọ́wọ́ ọba kó dà واذكروا إذ كنتم قليلا Ọlọ́run ni mo ti jẹ̀kún lé ní lórí bí ẹ̀lẹ́ bẹ̀rẹ̀ èmi ni mo jẹ́ ẹ̀pọ̀ pẹ̀lú títẹ̀ ìlera yìí. Wọ́n ń rú jẹ́ ìbàjá náà àti ìbàjú lé mọ́. Gbogbo àwọn tó ti balẹ̀ وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا Táwọn kan tí wọ́n bá nígbàgbọ́ sí ìjọ tí wọ́n fi ó ní jẹ́ táwọn kan ò nígbàgbọ́. Àbìlẹ̀ ó àtàyà àkómà òun. Ẹ̀ká àti sùúrù ẹ̀yìn jẹ́ nígbàgbọ́ ẹgbẹ́ta wá láàmù, àwọn òyìnbá yìí láàmù, àtàrà tó máa rọ̀ láàmù fẹ́ ìdẹ̀lẹ̀. Láàmù àbọ́ òbí gbájọ́ láàrin قال الملأ الذين استكبروا من قومه Àwọn tí wọ́n jẹ́ aládídí nínú àwọn èèyàn ṣùháìlú, àwọn tó dídí ní máa ń ká àwọn bá sọ pé Làlóòrè ìjànú nákàyà ṣùháìlú wà láti náà àmàlú máa kàdé orúkọ orí Àwọn àjọpọ̀ àtàwọn tó nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ àjọpọ̀ nínú ìyàwó rẹ̀. Ó ní àbíkẹ́ gbogbo yìí padà sí ìdájọ́ ìṣe ìdájọ́ wọlé. Ẹ nígbẹ́ ni ó rọ. ọ́ Títà bá lọ pé àṣẹ a ẹgbùn àti ìdàkùn náà kàrí ẹgbùn alágídí. Àwọn ẹgbẹ̀rẹ̀ yóò wà tó bá máa pẹ́ káwọ̀ ẹ̀tọ́ bẹ́ẹ̀. Ọdínú tààrọ iná àlàrùwọ́ ìgbàdì

ọlọ́pàá àánú wa ọlọ́pàá mẹ́jà lè padà bẹ́ o ṣùgbọ́n àmọ́ bó tó bí ẹwọ kẹwà wà sí ọ̀rọ̀ Gbogbo nǹkan lọ́wọ́ ń gbà àwọn ọ̀gbẹ́ Ọlọ́run ilẹ̀ ní ọba wọn mú wọ́n ti jẹ́ ẹni tó wó ilẹ̀ níwájú ojú kòòdò nínú ìlú wọn bẹ́ẹ̀ káàkiri wọn tí wọ́n wà bẹ́ẹ̀. Àlàkí àkàzàbò ṣùgbà ìbáyé àlàmúyàwó náà Àwọn tí wọ́n bèṣù àẹ́bù ló ní rọ́, wọ́n ti lo ojú tí wọ́n fẹ́ lò. Ó wá dàbí ìgbà tí wọ́n ò tèè sílẹ̀ fúngbà tó pẹ́. Àlàbí ìdàkà ọ̀dọ̀ wọn mọ́ tàwọn láàárín ó ní ẹ̀yẹ èèyàn mi mo ti jíṣẹ́ fún iṣẹ́ ọlọ́run ọba mi mo dẹ̀lé kí ni ó wà náà sáájú lákùn pàkẹ́ ìbà àṣà látọ̀wò ní Bọ́ bàjá máa bá ní jẹ́rẹ́ àwọn ilé ìgbé ẹ̀lì lọ́wọ́ abúrò mìíràn bí àti ìgbé ìgbé àwọn ilé ìgbé àwọn ẹ̀lì. Àbámi lọ́wọ́ ẹ̀lì ẹgbẹ́ ọ̀rọ̀ bá rí jẹ́ ilé ìdí ààrẹ ọ̀rọ̀ bá rí jẹ́ ọlọ́wọ̀ lè bá ní jẹ́ nítorí wọn tó gẹ́ ọ̀kẹ́dá máa kà áfìkanlẹ̀ ọlọ́ni iṣu ará àlá máa kà 176 to 191 so àdọ̀dọ̀ kọlọ́pàá كذب أصحاب الأيكة المرسلين àwọn àṣàbù ní àyíká tí wọ́n tẹ̀wọ̀n sí àwọn tí wọ́n ti igi tí ń jẹ́ igi àyíká wọ́n pe gbogbo àwọn òjíṣẹ́ wọ́n pe lónírọ́ ìrẹ̀pá lára ohun Ìwáìrù sọ fún wa wípé káàrí ní bẹ̀rù ọlọ́run ni. Ní ìlàkùn ọ̀ṣọ́ lórí àmì. Èmi tẹ́ ń wò yóò òjíṣẹ́ tó kéré fún ọkàn tó ní mo jẹ́ sí mú. Bàtàkù wà wà àbẹ̀rù. Ẹbẹ̀rù ọlọ́run ẹ̀dẹ̀kẹ̀lé ni. Wà á mi ò lọ́wọ́ yín lórí pípè tí mo pè yìí owó kankan. Ẹ̀rí dúkìá owó ọlá tí ó wà fún iṣẹ́ tí mo ń ṣe ọlọ́run ní fún mi. Àwọn òkúrú ní kẹ́rì ìlàwàrá àtàkùn òun ní láìsí òkú tèrè òṣùwọ̀n tẹ́ ń wà ẹ máa gbé sáyáyá ẹ má jẹ ẹjọ́ máa bí ó súnwọ̀n kù. wà sí lórí ẹ̀fẹ́ sùnàdé mọ́sàkì. abọ́ tó bá gúnrégé òun ni kẹ́ ẹ máa fi wọ nǹkan yìí náà bá àṣìyá gbogbo ẹ̀tọ́ táwọn èèyàn ní lọ́dọ̀ yín wọn kẹ́ wá dìkù fún wọn. Wàyá dáadáa òfin àrùbí mú síbi. Ẹ má ṣe bàjẹ́ lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀dẹ́ máa jẹ́ olùdílẹ̀ jẹ́. Àtàwùlẹ̀ ni ọ̀làkọ̀kún wà lè jìbí látàrí àwùwárí. Ẹbẹ̀rù ọlọ́jọ́ dá yín àti gbogbo àwọn ẹ̀dá tó ti ṣáájú yín. Ọlọ́run Wọ́n wá jọ wípé ìwọ yìí ní tó ti wọ́n lára rẹ̀. Olùwà rẹ̀ lẹ́gbẹ́ ẹgbẹ́ ti rí sí ìdílé sínú ara ní ọjọ́ ń dọ̀lá tó ti ṣàfihàn. Ìwọ́jọ́ ni tàbí. Ìwọ́n tó ti rí sí ìdílé tọ́wọ́ mọ̀. Ọkàn rẹ̀ pé ìdájọ́ ìṣe ọmọ ní ọmọ tó ti rọ́bà yìí. Ọ̀rọ̀ yẹn ni ojú lábẹ́ náà. Ìwọ́jọ́ ò jẹ́ ìgbàgbà ju pé ilé ènìyàn sí ti wa náà ló jẹ́. Wà ní àrùn-ún-wọ́tàlà ní Nàìjíríà bèèrè. Dájúdájú àwọn mọ̀ tó kùrọ̀ ní ọ̀rọ̀. Àjá sọ pé àwọn ìjọba gbìnà àwọn ọmọ òkùnrin wọn lórí àwọn náà wá ẹ̀jọ̀ kí lóògùn máa bẹ̀rẹ̀ mọ́ Ọ̀rọ̀ ìjọba gbé Júláwà, Júláwà wá gbé Júláwà, lọ fọjá mẹ́rin, ẹ̀kọ́ ìgbòrò. Yọ́ ọ ni, ọ̀rọ̀ àti ìrìn. Ó ní ọlọ́run ọba mi alámù bí máa ta. Ọlọ́run wọn ló bẹ́ǹtẹ̀ olóba rí ìyàbẹ̀ lè jẹ ìbí kọ́kọ́ mọ́ ẹgbẹ́ tó gbá wọn mú tó jẹ́ ìyá ọjọ́ gbòòdì onáwà pé òun lọ bá wọn mú Ìyá ká ń sọ yóò ìyá gánà àti dáróhùn ẹ̀rí onínú ọ̀rọ̀ táà sọ fún wa àmì ẹgbẹ́ ìwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn táà sọ fún òdò ní nígbàgbọ́. Wà ìrìnà bàjàdà àbúwà rẹ̀ àti ìdọ̀rọ̀ ìrìn. Ìjọba ọba lọ́wọ́ láti ìjọba alágbára ní fún wọn sàmìyàn. àwọn ilé ẹ̀wọ̀n èèyàn bíi mẹ́rin níwájú wọn tọ́lọ̀ fi ṣàpèjúwe fún wọn ní òdìbò àwọn tó tún súnmọ́ wọ́n tún ní kọ́rọ̀ ọdún rọrú ẹ̀ dáwọn náà ló gẹ́nu wọ́n tọrọ bẹ́ẹ̀ káwọn máa sáyà gbangba ní ọlọ́run pé ọlọ́run pé ọlọ́run ọlọ́run àríkálọ̀ lágbára láti gba ẹ̀mí àwọn èèyàn lójú ẹ̀tẹ̀lẹ̀ kanáà ọlọ́pàá lè gba ẹ̀mí wọn tó káka ayàtò láti ní ti bí àti mọ̀túnmọ̀ ẹ̀tẹ̀lẹ̀ kákàtúnmọ̀ ayàtò láti ẹ̀bẹ̀rẹ̀ tó ká àkàrẹ̀ ẹ̀tẹ̀lẹ̀ àríkálọ̀ lẹ́rẹ̀ Tààrùn ìyàmúyàmù náà ò dí ààrẹ. Èyí ò mọ́ wá wà. Ọlọ́run ti pa wáyé ní ìsìn. Kàán lámú jẹ́ ọ̀nà òbí rà. Ní ìgbà tí wo ò ti gbé bẹ̀rẹ̀ fún ọjọ́ tó pẹ́. Àdàbò tàbí ìmáde yánàkà máa bá ìjáde sàmú. Ọlọ́run búdà báúdà, àwọn báúdà ti rámọ́tò láàrí lọ búdà ń rìn ìjọ́nà. Ah! Ìkẹ́ ọlọ́run ọba sì jìnnà káyáyá sí àwọn èèyàn mọ́bíyánà àwọn àbá ìdájí náà. Yẹ́wọ́n lẹ́gbẹ́ wọn tàbúrú náà bá kí ìdájí àrọ́ àmọ́sílọ́. Tòyọ̀rọ̀, ẹgbẹ̀rẹ̀ bí ọ̀rọ̀. Ọ̀rọ̀ ẹ̀dọ̀ lábẹ́ ọ̀dọ̀ ọmọ bẹ káàkiri gbogbo àwọn tó dájú rẹ̀ ní káàkiri wọn kọ́ ẹ̀kọ́ yìí. Ọlọ́mọ tí àwọn ẹ̀rẹ́ tí ó yàpọ̀ ọlọ́run tí ó jẹ́ àwọn tọ́nà ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti kẹ́kọ̀ọ́ náà rí sí ìtàgbọ́nà ìṣọ́lá náà. So, bẹ́ẹ̀. Adamani bẹ̀rẹ̀ kalọ̀, ọ̀pẹ́ àwọn obìnrin kọ̀ bí ìrànṣẹ́. Number one. Now, Thank you. Ọ̀kánà tó bèèrè wọn náà rí pé àdísì wá orí pé ẹ̀tọ́gbà pé àwọn náà gbogbo wà ọ̀gbọ̀gbọ̀ ti gbé náà tó ìgbọ́nà wá ní pé èrò tẹ́ fẹ́ kí kò sí gbé gíní ẹ̀gbọ́n ìgbé ìsàkìtù àṣùbá mi ẹni títà sí ìfúnbẹ̀ wọ́n ní kó gùn àrẹ́bọ̀ ìfúnbẹ̀ lórí ìkájú bá ń tẹ̀lẹ̀ ọdún mẹ́rin orí gíní ọ̀rọ̀ ìtúbà tẹ̀lẹ̀ lásùbá yìí wọ́n ní tìbà lásùbá wọ́n gẹ́gẹ́ tó bá kí ìfẹ́ jẹ́ máa mú ara ìyàwó rẹ̀ rí àndé ọgbẹ́ jẹ́ lọ́tọ́ sítù ó nínú ọ̀rọ̀ kàríkẹ́ ẹ̀yẹ dáríkà ó ṣe gbogbo ẹgbù kò sínú tí ọ̀lẹ́gbù ìdàbí àwọn ohun kan lọ́pọ̀lọpọ̀ òní ojú olóbi tó ká sí dáadáa ṣùgbọ́n tí a bá ti wo pé nǹkan báyìí àdúrà náà bẹ́ẹ̀ sí nǹkan kan náà òòlè oníjẹ òòlè ìdáàbò ọkàn sáré wá kírù ó já lọ pé ìwù ga nílé ọlọ́run tí a gbé ẹ̀bá kan fẹ́ẹ́ jẹ́ ẹni tó jẹ́ pé ọmọ tí tó fẹ́ lọ wù olódàjọ́ ọmọ tí tó fẹ́ lọ wù nínú Facebook lórí Facebook lè kú sí kò sí lẹ́kọ̀ọ́ lè gbé wá ní ṣùgbọ́n ọmọ tí tó fẹ́ lọ wò òun káyé lọ bí tó fẹ́ lè kí yóò lọ fẹ́ lọ wò lọ ṣùgbọ́n ọkọ̀ tó fẹ́ ọkọ̀ òwe ní mẹ́lá sí ló ti wá máa ìtọ́lọ ó dà pẹ̀lú ṣe bẹ́ẹ̀ jọjú mà tí mo wù tó túbà èyí rí ní ẹgbẹ́ gbẹ́gbẹ́ láti tẹ́ ìrà ń sọ fún pé ó sọ fún òfin kan ó tún lè fẹ̀jú méjì kúrú tó fi kéré Ó dẹ̀ wo máa sọ pé orí kan ló wà lórí fóònù tó fẹ́ máa gbọ́ láti ìwọ̀n. Agbára kan láti ilé ọlọ́run. Ẹlẹ́gbẹ́ àwọn káwà gan àwọn káwà pé irú fóònù kan náà mìíràn ní kí àwọn fi lé tí a bá fẹ́ wà mọ́sálásí. Ṣogbé tí ò lè bá pẹ̀lẹ́ ọlọ́run, bàbá bá ti pẹ́lẹ́ ọlọ́run, bàbá yóò fàyínà àmì ìtẹ́kọ̀ọ́lùkúlù tó bẹ́bá ti ń pẹ́ kiri ẹ̀lẹ́gbẹ́ ọlọ́run àpá yẹn ni alẹ́bẹ̀ẹ́ bá ti ń pẹ́ ìjọba bá ti mọ́ ọlọ́run àpò ní ààrẹ kùnrin ilẹ̀ omu ọmọ ẹ̀bẹ́ kọjá ọpọ́n dọ́lọ́wọ́ bá pẹ́ yọ pẹ́ lọ́wọ́ pọ́n wọn náà lè sọ̀tọ̀ wá ẹgbẹ́ inú wọn inú rí lọ́wọ́ àlọ́ ló fi wá lọ́wọ́ wọ́pì lórí ìdílé rẹ̀ lórí fóònù ẹ̀ àti ọ̀pọ̀ báyọ̀ ó kébẹ̀ náà nínú kí ní sinmi ẹgbẹ́ ẹlòmíwà kọ́kàn sòwò tó mọ́tà láti ní ó dẹ̀ máa tẹ fóònù tó bá ti rẹ̀ kó sí ní ọjọ́ tó ní àwẹ̀ yóò ìdóbi ń gbàwẹ̀ tiẹ̀ rẹ̀ àfi pa ìrọ̀lọ́ àwẹ̀ rẹ̀ ni òkọ̀lẹ́ kó ní bẹ́ẹ̀ má ìgbà tẹ̀lẹ̀ ogun àwọn kan wọ̀nyí ní ìta ìgbẹ́ láti máa láti náà agbọ́dọ̀ máa ojú wa náà lè ojú ọmọ máa wò wò láti ń wojú ìrìn àkóbá rẹ̀ náà ká máa jẹ́ pé kàdá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀dà ọ̀nà ọ̀dà. Lẹ́yìn ọgbà náà wọ́n sọ̀rọ̀ nípa a ti náwọ́ níbi ìrọ̀. Ìgbìmọ̀ ni sọ bẹ́ẹ̀ láti pọ̀ta wà ní ìsinmi. Òun náà ni wípé àwọn àfá wa, àwọn kan gbà wípé àìnáwọ́. Àwọn kan gbà wípé àìnáwọ́. Bàbá náwọ́ yìí, àdúgbàgbé láti náwọ́ ní àìlèpẹ̀ rárá ẹ̀wọ́n ti lọ́la mú àdúgbàgbé àmìlẹ́gbẹ̀ ni ọmọ àwọn kẹta ìgbé àmìwò olùgbé ṣùgbọ́n agbámọ́wọ́ yẹn àmìlẹ́gbẹ̀ ni ó àìlèpẹ̀ àwọn káwà sọ pé kí ni ó àmìlẹ̀ ọwá kùbí tí ẹ̀ṣọ́ ìmẹ́ta ìmúláwà àti wà á bì Ìgbọ́nà lórí kí ni ọ láti ṣe ẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́kọ́ nìyẹn ọwọ́ ìgbàgbà ibo la ti fẹ́ nà ẹ̀tọ́ bàbá máa ń náwó ọ̀dọ̀ pé ibo láti kí ni o ibo láti nà nígbà ìgbà ọ̀tà kọ́ máa ń lọ ẹ̀yọ́ dàbà yẹn bí ọ̀dọ̀ yọkọ̀ ọ̀kẹ́ ni àdàbàrà ló bá kò fi kí ẹ̀lẹ́ rí ẹ̀lẹ́ láàrin pẹ̀lẹ́ rí ó dà èyí ó lè kó pé eléṣùmẹ́lẹ́ eléṣùmẹ́lẹ́ sọ́wọ́n ìgbà wo láti kí ni o lánàá àwọn ọ̀dọ̀ ibẹ̀ Táa bá ti lẹ́mọ̀ ṣàdúrà, ìyẹn ni pé àsàlámù àlẹ́ìkà, àjú àmìnàbí, àmìwọ̀ àsàlámù àlẹ́ìkà, àjú àmìnàbí, wàrà àsàlámù, àsàlámù àlẹ́ìkà, wà aláàrí bá ti ráàmù sọ̀rọ̀. Àmìwọ̀ ẹ̀yẹ́já, àbájá bẹ̀rẹ̀ sọ̀ láti ìgbọ̀ ìgbìyà. Ìgbẹ̀rẹ̀ wájá sọ́rọ̀ mẹ́rin àlá àfihàn àti ìgbẹ̀rẹ̀. Tàbájá bẹ̀rẹ̀ sọ́ àkọlé ara ojú wa mímì òun fún abẹ́rẹ́ pẹ́ṣọ̀ kan. Pẹ̀lú àwọn ibi tí ó ní gómìn rẹ̀, ìdàgbà ìdàgbà tí ń So, eh, àwọn àpá àwọn afọ́ ọ̀dọ́ wípé báyìí láti ní Ọjọ́pọ̀tẹ́ ìwà bá tẹ́yìn ò bàbá ọjọ́ àkẹta nínú ìyàmá, èèyàn gẹ́ bá wọn, èèyàn gẹ́ bá wọn kí wọn ẹni ẹ ó bá wọn nígbà tí wọ́n ti dìde kúrò ní irúgbó tíyàn bá fẹ́ bẹ̀rẹ̀ láti san ìròyìn padà ṣé rọ́kà alákọ̀ọ́kọ́ iṣẹ́ ẹ̀ náà wà ní ìlúwàwò ìṣẹ̀dá. wọ́n ní tíyàn bá kírun tíyàn wá tilẹ̀kùn mọ́ ẹgbẹ́ pẹ̀lú ìdánwélé èèyàn tilẹ̀kùn mọ́ wọn níta ìlẹ̀kùn yẹn dẹ̀wà lẹ́yìn tó ń kírun ṣé ẹ̀rẹ́ ìnáwó sí èyí kí èyàn fi bá. àárín òfin kan àárú àti ìka tó bá jẹ́ pé ní bá ti jọ ìrìn láàárín kò lẹ́yìn ìrẹ̀mọ́ sí kí ni wọn lọ ẹ bá bá mọ́mú bẹ̀rẹ̀ àwọn ló ní ẹ̀tọ́ láti jẹ́ ìjọba kò ní jẹ́ ó kọyẹ gbọ́ ní ṣe ṣe kọ̀ọ̀bá mú mọ́ lọ́ní ti gbà ó ti bá wọn kú ó ti bá wọn kó orí sílẹ̀ ojú gbogbo ẹ̀ ó ti bẹ̀rẹ̀ ẹran tí wọ́n nù wọn tó bá ọmọ bá wọn ẹgbẹ́ tó ọdún lórí ẹ̀rọ àtàrí pẹ́sì fún obìnrin rẹ̀ tó bá fẹ́ fún ní àǹfààní pẹ́sì ẹgbẹ́ wọ́n bá ń rí lẹ́sìn mọ́ pẹ́sì fún ojú ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú láwọn ìsìnkà tó bá bá wọn ní orí ìdàgbò tó bẹ̀rẹ̀ orí ìdàgbò tó bá jẹ́ pé ààrin ló ti bá wọn ìgbèlú àwọn ìsìnkà náà níwọ̀n gbà náà wọ́n ní pé ẹ̀lọ́ ẹ tí ó ń kírun tó jẹ́ rí ó ti pẹ́ ọ̀rẹ́ ní ó gbàgbé ìtàn sílé wọ́n kírun lọ́wọ́lọ́wọ́ ẹgbẹ́ ẹni ẹgbẹ̀rún rọ̀ lọ́wọ́ òbílẹ̀ ọ́nàrẹ́ lọ bìkan wá lágbàrẹ́ ìdàgbé wọ́dẹ̀ tí ìyẹn ló fa tó fi lè sọ pé kọ́ lọ sí ọ̀nà sílẹ̀ bẹ̀tẹ̀ yẹn dé lórí ọ ìgbọ́nà fún kí ọ̀gá kò lè rí náà àwọn ọmọ ẹgbẹ́ kan rárá lọ bìkan láyẹn ti gbàgbé pé ọmọ ti kó lè jẹ àwọn ẹgbẹ́ àwọn Sọ̀rọ̀ ìgbésọ̀fẹ́ fífún ọjà òun lónìí. <laughs> látara bẹ́ẹ̀ èèyàn ń jà mọ̀ òye náà lọ́wọ́ bá ara ọ̀sọ̀ bá gbé gbọ́dọ̀ kí orí òní ní sẹ́nu òní jáde pé tó fẹ́ kí o láfẹ́ tó wá kí o lọ́wọ́ lọ́wọ́ yóò fi à ah! ìmì lọ́jọ́ àwọn ìrírí ọlọ́wọ́ ti gbẹ̀rọ látara bẹ́ẹ̀ ọmọ ìyẹn lọ́mọ ìyẹn ọmọ ìjẹ òsì pé ọlọ́ sọ́ọ̀nì yẹn ìrọ̀lẹ́rẹ́ Gbogbo gaba ọlọ́run ló bá àwọn ẹgbẹ́ òṣèlú kan tó ṣe pẹ̀lú bíbá ìrọ̀lẹ́. Ibù ẹjọ́ bá rí àwọn pọ́blẹ́mù kan àbí ọ̀gá bá tẹ̀lẹ̀ sí agbára ẹni pẹ̀lẹ̀gbẹ̀ tó sàkírun fọ́lọ́run. Tòlókù bá agbára rẹ̀ bá ti mọ náà ni, ó yẹ kọ́ máa ń mí, kọ́ máa ń jẹ àwọn kankan, ó ti gbogbo ẹ̀gbùgbẹ́ ní ìwòsàn kan ṣe pẹ̀lú òun. Àìjọba àgbà ìbéèrè orí èrò ọwọ́ mọ̀gbọ́ ó máa já ní ìjọba bú fóònù ẹ̀bá ìlórí ìrùnà ó já lọ wọ́n mú fóònù ẹnìkan òfin fóònù wájú ẹnìkan wá mú ọwọ́ àyọ́mọ̀ wọ́n rẹ̀ ah, ó já ìrùn ó dìmú gidi lọ́jà Ṣùgbọ́n wá gbọ̀gbẹ́ kò ní kẹṣá kó wá fẹ́ ọlọ́run wọ́n jí fóònù lọ tí ò ah, ní dùn rárá tó lọ pé á láàrín ẹ̀rọ ẹ̀rọ jù ọlọ́run ojú kàbẹ̀ bí ọ̀rọ̀ ọpọlọ tó ìwọ ló wù bẹ̀rẹ̀. Tó ọkọ̀ ṣe ṣe kọ́ lẹ́kọ̀ọ́ Òfẹ́sẹ̀ ló fi ẹ̀rọ ìgbésẹ̀ máa tí wọ́n. Ṣùgbọ́n kò sí mọ́ bí lára sí ìwọ̀n lọ. Wọ́n ló wò ó lọ́wọ́ lọ sí lọ Àwọn àfáà ni wọ́n sọ fẹ́ ẹ̀rí tó wà náà ti bèèrè ìgbòkìgbò. Ìpele ó jẹ́ ìkẹta fún ṣe ìrọ̀rùn. Àwọn ìrádà kan ní tó yẹ pé káàkiri bá rẹ̀ ń gbé ní aláwọ̀ ọgbà ní ìyẹn jẹ́ aláwọ̀ ní سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت